jíjẹ́ ọmọ nàìjíríà ti jẹ́ kí n ṣe àṣeyọrí nínú ohun tó pọ̀ àmọ́ ìkan wà tó dùn mọ́ mi inú ó ní ìgbà kan tí mo wà ní pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè Ethiopia kò sì sí ibi ìjókòó láti jókòó sí nítorí èrò pọ̀ ní pápákọ̀ òfurufú náà lásìkò ìgbà náà àmọ́ nígbà tó yá àwọn ọmọbìnrin kan rí mi wọ́n sì béèrè wípé ǹjẹ́ ìwọ jẹ́ ọmọ nàìjíríà mo sì dá wọn lóhùn wípé bẹ́ẹ̀ ni mo jẹ́ ọmọ nàìjíríà lásìkò ìgbà náà tí gbogbo ènìyàn ń ra aṣọ ìdámọ̀ ikọ̀ Super Eagle àmọ́ wọ́n wá sọ wípé gẹ́gẹ́ bí bí ọmọ nàìjíríà àwọn nífẹ̀ẹ́ àwọn ọmọ nàìjíríà torí wípé wọ́n kún fún iyì àti ọlá ìgbà tí mo wá fẹ́ kúrò ńbẹ̀ mo wá fún wọn ní ọgọ́rùn-ún dọ́là ìyẹn ló tún wá mú orí wọn wú dáadáa nítorí náà eléyìí ni ìtàn òmìnira mi. ọmọ yín náà ni Magnito ẹni tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ owó rẹ̀ tèmi ni owó mi tèmi ni.